ìjọba já Yahaya Bello sokolombo wọ́n kó gbogbo ọlọ́pàá tó ń ṣọ́ kúrò lẹ́yìn ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pàṣẹ kí wọ́n kó gbogbo àwọn agbófinró àti ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń ṣọgbà yìí gómìnà ìpínlẹ̀ Kogi àná Alhaji Yahaya Bello kúrò lẹ́yìn rẹ̀ lọ́yẹ̀ òsọ́kà àmọ́ kì í ṣe pé wọ́n já Bello sókòlóńbó nìkan níṣe ni wọ́n tún rọ àwọn ọlọ́pàá náà dà sáà mọ́ látàrí ìwádìí ìjìnlẹ̀ tó ń lọ lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ jìbìtì lílù àti ṣíṣe owó ìlú báṣubàṣu tí wọ́n fi kan gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ọjọ́ ẹtì Friday ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin yìí ni àṣẹ wá látòkè láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun nínú lẹ́tà kan tó fi ṣọwọ́ síléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ pé kí ẹ kó gbogbo àwọn ọlọ́pàá àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ọlọ́pàá bọ́bakú tí wọ́n ń pè ní ọ́dìlé gbogbo tó wà lẹ́yìn gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí Alhaji Yahaya Bello kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti gba lẹ́tà yìí ẹ jẹ́ kí n mọ̀ tí àṣẹ yìí bá ti tẹ̀yìn lọ́wọ́ kẹ́ ẹ sì jẹ́ kí n mọ̀ tẹ́ bá ti ṣe bí mo ti wí látàrí àṣẹ yìí lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá tí wọ́n ń wọ́ tẹ̀lé Yahaya Bello ti palẹ̀ ẹrù wọn mọ́ tí wọ́n sì ti kọrí sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí wọ́n ṣe pa wọ́n láṣẹ. bákan náà Aláròyé fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti bẹ̀rẹ̀ sí fi páńpẹ́ òfin gbé àwọn kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún láti mọ bí wọ́n ṣe jẹ́ kí Yahaya Bello ráàyè sá lọ mọ́ àwọn ẹ̀ṣọ́ EFCC lọ́wọ́ nígbà tí wọ́n fẹ́ fi páńpẹ́ ọba mú un lọ́jọ́ díẹ̀ sẹ́yìn a gbọ́ pé ẹ̀ka iléeṣẹ́ tí wọ́n ń tọpinpin ìwà ọ̀daràn tó wà lólú iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ criminal investigation department federal capital territory nílùú àbújá ni wọ́n kó ọlọ́pàá abọ́bakú kan tó jẹ́ obìnrin tó wà lára àwọn ẹ̀ṣọ́ aláàbò bello àtàwọn ọlọ́pàá míì lọ ibẹ̀ ni wọ́n ti ń fi ìbéèrè pò wọ́n nífun pọ̀ lọ́wọ́lọ́wọ́ láfikún sí èyí nínú àtẹ̀jáde míì ti iléeṣẹ́ tó ń rí sí ìjáde àti ìwọlé nílẹ̀ wa ìyẹn Nigeria Immigration Services fi ṣọwọ́ sí iléeṣẹ́ aṣọ́bodè Nigeria Customs Services tí wọ́n sì tún fi ẹ̀dà rẹ̀ ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ tó ń rí sí àwọn ọ̀rọ̀ abẹ́lé àti ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń ṣàkóso ẹ̀rọ ayélujára Nigeria Internet Services wọ́n ta gbogbo àwọn iléeṣẹ́ yìí lólobó pé kí wọ́n wà lójúfò kí wọ́n sì ta mọ́ra lórí ọ̀rọ̀ Yahaya Bello torí ìjọba ń wá a lójú méjèèjì wọn ò sì gbọdọ̀ jẹ́ kó ráàyè yọ pọ́rọ́ jáde kúrò lórílẹ̀‐èdè yìí àtẹ̀jáde náà ní ẹnikẹ́ni tó bá rí Yàyà Bello níbi tó ti fẹ́ jáde nílùú ẹ tètè darí ẹ̀ sí dàrẹ́kítọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tàbí kẹ́ ẹ pè nọ́mbà 08036226329 lójú ẹsẹ̀ ẹ ó rántí pé lọ́jọ́ méjì sẹ́yìn ni àjọ tó ń gbógun tiwà àjẹbánu àti jìbìtì nílẹ̀ yìí Economic and Financial Crimes Commission EFCC kéde pé àwọn ń wáyà àyà Bello fún ẹ̀sùn kíkówó ìlú pamọ́ sókè òkun wọ́n ní owó tí iye rẹ̀ jẹ́ ọgọ́rin bílíọ̀nù náírà mílíọ̀nù lọ́nà òjìlérúgba ó lé mẹ́fà ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénírínwó àti mẹ́wàá òjìdínláàádọ́rùn-ún náírà eighty billion two hundred and forty six million four hundred seventy thousand eighty eight naira ló pòórá mọ́ gómìnà ọ̀hún lọ́wọ́ wọ́n ló gbọ́dọ̀ káwọ́pọ̀ ìrójọ́ bó ṣe pòórá mọ́ ọ lọ́wọ́ lásìkò ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.